àgbéyẹ̀wò ìròyìn lórí yorùbá broadcasting network. ẹ kalẹ́ o ẹni àgbéyẹ̀wò ìròyìn tó ń dé sójú wòran láti ìkànnì ọmọlúwàbí yorùbá broadcasting network lórí ayélujára níbikíbi tẹ́ ti ń wò lágbàáyé ẹ jẹ́ kí n máa kí n pé ẹ kú àtòwúrọ̀ èyí ti ṣe ọjọ́ ìṣẹ́gun tó kẹ́yìn nínú oṣù kẹta ti ṣe ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kẹta ọdún tí a wà yìí gbogbo ìrìnàjò apáta ní ìdókòó rè parí ayọ̀ ló máa já sí olúmọ̀yàwó àbàjìgín ni oníròyìn fún tàṣẹlẹ̀ tòní ṣáájú ẹgbẹ́ àwọn kókó ìròyìn tó jẹyọ lónìí akọ̀wé àpapọ̀ fún ẹgbẹ́ àwọn òṣèré tàmọ̀ sí Trade Union Congress ni wọ́n ti gbẹ̀mí ẹ̀ nínú àkọlù ọkọ̀ ojú irin èyí tó wáyé ní Àbújá sílùú Kaduna bákan náà àkọlù ojú irin Àbújá sí Kaduna yìí dókítà kan àti àwọn mẹ́fà ni wọ́n fìdí ẹ̀ múlẹ̀ pé àwọn náà wọ́n ti jẹ́ Ọlọ́run nípè àkọlé míì tó tún jẹ jáde lónìí tó ní í ṣe pẹ̀lú aṣíwájú bọ́lá ahmed tinubu bàbá mà wọ́gilé ayẹyẹ ọjọ́ bí àádọ́rin ọdún tí bàbá ń ṣe lẹ́nìí ó ní kì í ṣe àkókò fún àjọyọ̀ ṣùgbọ́n láti kẹ́dùn fún ìṣẹ̀lẹ̀ láabi tó ṣẹlẹ̀ lánàá alága kanṣu di agbébọn ó da ibi ayẹyẹ rú ní ìpínlẹ̀ ọ̀yọ́ báwo ló ṣe jẹ́ gbogbo ẹ̀ tá a bá lọ tá a bá dé ẹ̀ mọ̀ gbọ́ ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC ni wọ́n ti ń digbádàgbọ̀n wọn tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní yọ̀ǹda ìgbálẹ̀ sílẹ̀ ní ìpínlẹ̀ Kwara àti Ọ̀ṣun kí ló fà á gbogbo àwọn wọ̀nyí ni ohun tí ẹ gbọ́ lálẹ́ tòní ọwọ́ tẹ àwọn ayédèrú ológun mẹ́rin fún ẹ̀sùn adigunjalè níbo ló ti wáyé gbogbo ẹ̀ náà ni ẹ gbọ́ lálẹ́ tòní ṣé yorùbá bọ̀ wọ́n ní ọmọ ìyá méjì kì í réwèlè ṣùgbọ́n àwọn ọmọ ìyá méjì ni wọ́n ti rí ẹ̀wọ̀n ọdún mẹ́tàdínlógún seventy years ẹ eh o kí ni wọ́n ṣe níbo ló ti wáyé gbogbo ẹ̀ gbogbo ẹ̀ lẹ́ẹ̀mọ̀ gbọ́ láṣàlẹ̀ tòní ẹ jẹ́ ń dátọ́mì kí n polówó ọjà tí n bá dé padà ẹ mọ̀ gbọ́ lẹ́kùnrẹ́rẹ́. yorùbá yorùbá yorùbá yorùbá broadcasting broadcasting broadcasting broadcasting broadcasting network network network níbi tí wọ́n ti ń gbé tó àtàtà sáfẹ́fẹ́. kẹ́ ẹ máa wo ọgbọ́n ìmọ̀ àtòyé ó pọ̀ jù. ó dùn jù. Yorùbá Broadcasting Network fún ìgbèdìde àṣà Yorùbá. ẹ káàbọ̀ padà àgbéyẹ̀wò ròyìn ló ń dé sójú wòrán yín lẹ́ẹ̀kan sí láti kàn ní Yorùbá Broadcasting Network fún ẹ̀yin tẹ́ ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa fún ìgbà àkọ́kọ́ ẹ lórí ọ̀fẹ́ àti àǹfààní láti máa tẹ subscribe button ẹ tẹ aago tí ń bẹ lókè láti máa rí wa wò lóòrèkóòrè fún àwọn ètò ọlọ́lọ́kan òjọ̀kan ìkànnì ọmọlúwàbí tó jẹ́ pé ajíṣe bí ọ̀yọ́ là rí ọ̀yọ́ kìí ṣe bàbá ẹlòmíì ìkànnì yìí ló mú àwọn ìròyìn àgbéyẹ̀wò wá sójú wòrán yín lójoojúmọ́ ìròyìn lérèfé lópin ọ̀sẹ̀ ọ̀rọ̀ tó ń lọ àti àwọn ètò míì tó ní ṣe pẹ̀lú ìgbélárugẹ èdè àti àṣà Yorùbá torí àwọn wọ̀nyí òun ni ó jẹ wá lógún wàyí o ẹgbẹ́ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́ akọ̀wé àpapọ̀ ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ tá a mọ̀ sí TUC Trade Union Congress nìròyìn ti ń jẹ́ kó di mímọ̀ wípé ó wà nínú àkọlù ojú irin tó ṣẹlẹ̀ ní ìlú Àbújá sí Kaduna lánàá tí wọ́n sì ti gba ẹ̀mí lẹ́nu ẹ̀ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ ní ìkànnì Yorùbá Broadcasting Network tó ṣe ń fìdí ẹ̀ múlẹ̀ wípé ẹni tó jẹ́ akọ̀wé àpapọ̀ fún ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ ìyẹn Trade Union Congress TUC lórílẹ̀‐èdè Nàìjíríà agbẹjọ́rò Musa Lawal Ozigi ó wà lára àwọn tí àwọn agbébọn onísùmọ̀mí ṣe àkọlù sí nínú ọkọ̀ ojú orin èyí tó gbéra láti ìlú Àbújá lọ sí ìpínlẹ̀ Kaduna ní ìrọ̀lẹ́ àná tí wọ́n sì ti dá ẹ̀mí ẹ̀ légbodò látàrí ìró kẹ̀kẹ́ ìbọn àti àkọlù náà ọ̀gọ̀rọ̀ àwọn èrò inú ọkọ̀ ojú orin náà ni wọ́n fi ara pa yánnayànna tí wọ́n sì jí àwọn mìíràn gbé àná tí ṣe ọjọ́ ajé àwọn onísùmọ̀mí agbébọn yìí ní ìròyìn jẹ́ kó di mímọ̀ pé wọ́n ṣe àkọlù sí ọkọ̀ ojú irin náà ní agbègbè Dutse ní Kaduna níwọ̀n kìlómítà mélòó kan níbi tí wọn yóò ti gúnlẹ̀ ní Rigasa lábẹ́ ìjọba ìbílẹ̀ Igabi ní ìpínlẹ̀ Kaduna àwọn agbébọn onísùmọ̀mí yìí ni wọ́n lo àdó olóró láti dá ọkọ̀ ojú irin náà dúró lójú iṣẹ́ pẹ̀lú ìró ìbọn takuntakun tí wọ́n fi dá ẹ̀mí ọ̀gọ̀rọ̀ àwọn ènìyàn légbodò tí wọ́n sì ṣ ṣe ọ̀pọ̀lọpọ̀ léṣe Ozigi tí ó jẹ́ agbẹjọ́rò ní ìbọn bà tí ó sì gba ẹ̀mí lẹ́nu akọni náà. dókítà oníṣègùn òyìnbó kan pẹ̀lú àwọn mẹ́fà ni wọ́n fìdí ẹ̀ múlẹ̀ pé wọ́n wà lára àwọn tó jẹ́ ọlọ́run nípè sí àkọlù ọ̀hún ìròyìn yìí tí ó tún tẹ̀síwájú ní fífi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ ló ń jẹ́ kó ní mọ̀ pé àwọn méje tí wọ́n gba ẹ̀mí ẹ̀ ni wọ́n ti rí oníṣègùn òyìnbó kan Chinelo Megafu wà lára wọn àti bí ìbọn ṣe bà wọ́n tí ó sì gba ẹ̀mí lẹ́nu wọn àwọn mìíràn ni ìròyìn jẹ́ kó dimọ̀ pé wọ́n jẹ́ ọlọ́run nípè sínú àkọlù náà tí àwọn òṣìṣẹ́ elétò ààbò àti òṣìṣẹ́ iléeṣẹ́ rélùwé táwọn sí NRC ọ̀pọ̀ ni wọ́n fi ara pa ò tí àwọn mìíràn sì di àwátì nínú àkọlù ọkọ̀ ojú irin èyí tí ó kó èrò tí ó dín díẹ̀ ní ẹgbẹ̀rún kan tí olóyìnbó ń pè ní nine hundred and seventy passengers ìròyìn tí ń jẹ́ kó di mímọ̀ pé ìjọba sì ń retí ìwé àkọsílẹ̀ orúkọ àwọn tó wà nínú ọkọ̀ ojú irin náà láti lè mọ àwọn tí ó kú àti àwọn tí wọ́n jí gbé láti fi àtẹ̀jáde alágbára síta mẹ̀gáfù ni ó kẹ́kọ̀ọ́ gboyè lórí ìtọ́jú eyín ní ilé ìwòsàn fásitì Port Harcourt ṣùgbọ́n ìbọn àwọn onísùmọ̀mí ó mà gbẹ̀mí ẹ̀ nínú àkọlù náà ṣé kọ́lọ́run ṣàánú gbogbo abiyamọ ni kí àwọn ọmọ wa kí wọ́n má wọlé káàlẹ̀ sùn lójú ẹ̀mí wa lórí àkọlù tó ṣẹlẹ̀ lálẹ́ àná èní ti ṣe ọjọ́ ìbí àádọ́rin ọdún fún aṣíwájú bọ́lá bẹ́ẹ̀ tinubu bàbá máa gba ibòmíì yọ lẹ́ni o tinubu wọ́gilé ayẹyẹ ọjọ́ ìbí àádọ́rin ọdún ẹ̀ lónìí láti kẹ́dùn pẹ̀lú àwọn tí ó kú nínú àkọlù ọkọ̀ ojú irin àkọlù ọkọ̀ ojú irin tí ó sì gba ẹ̀mí àwọn tí bàbá sọ pé wọ́n tó ọgọ́ta ènìyàn àdarí lápapọ̀ nínú ẹgbẹ́ òṣèlú APC aṣíwájú bọ́lá ahmed tinubu ẹni tí ó pé ọmọ àádọ́rin ọdún lẹ́nìí tó lóyìnbó ń pè ní sẹ́fútì ni òun náà ti kẹ́dùn pẹ̀lú àwọn mọ̀lẹ́bí àwọn tí wọ́n pa nínú àkọlù ọkọ̀ ojú irin láti àbújá sí kaduna ní alẹ́ àná tí ṣe ọjọ́ ajé gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ èkó láàrin ọdún 1999 sí ọdún 2007 ló sọ wípé àkọlù sí àwọn èrò ọkọ̀ ojú irin yìí ni ó jẹ́ ìbànújẹ́ lápapọ̀ fún gbogbo ọmọ orílẹ̀-èdè nàìjíríà pẹ̀lú bí àwọn tí wọ́n tó ọgọ́ta ṣìjẹ́ ọlọ́run sí ọwọ́ àwọn oníkanranjọ́gbọ́n agbébọn tí wọ́n ṣe àkọlù lálẹ́ àná. who are here present to continue to pray and every one of you to go home and pray. This event should not be holding. Tinubu sọ èyí nínú ilé ìtura tí a mọ̀ sí Èkó hotel ní ìpínlẹ̀ Èkó níbi tí wọ́n ti ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ ẹlẹ́ẹ̀kẹtàlá irú ẹ̀ fún ọjọ́ ìbí Bọ́lá Ahmed Tinubu tí ó máa ń wáyé ní gbogbo ìgbà tí bàbá bá ti ń ṣe ọjọ́ ìbí níbẹ̀ ní Tinubu tó gba gbohùngbohùn lẹ́yìn tí gbogbo àwọn àlejò ẹbí ọ̀rẹ́ àti ojúlùmọ̀ tí wọ́n ti péjú láti bẹ̀rẹ̀ sí ní ṣe ayẹyẹ náà ni bàbá ti gba gbohùngbohùn lóní ẹ dákun o gbogbo ẹ̀yin ọ̀rẹ́ àti ojúlùmọ̀ àkókò tá a wà yìí yìí bó tilẹ̀ jẹ́ pé ó jẹ́ ọjọ́ ayọ̀ tó yẹ kí a máa jó kí a máa rẹ́rìn-ín ṣùgbọ́n ó ṣe ni láàánú pé a ò ní lè tẹ̀síwájú pẹ̀lú ayẹyẹ náà tí ó sì ní kí gbogbo àwọn èrò kí wọ́n jáde bí alága kan ní ìpínlẹ̀ ọ̀yọ́ ni ìdí ẹ̀ ti ń gbóná báyìí o fún ẹ̀sùn yìí pé ó fa ìbọn síta níbi ayẹyẹ kan alága ìjọba ìbílẹ̀ lágelú ní ìpínlẹ̀ ọ̀yọ́ tí wọ́n porúkọ rẹ̀ ní kazeem adéyẹmí gbàdàmọ́sí ni wọ́n rí níbi ayẹyẹ kan ní ọjọ́ jímọ̀ òpin ọ̀sẹ̀ tí ó sì fa ìbọn yọ ní agbègbè àkóbọ̀ nílùú ìbàdàn tí í ṣe olúùlú ìpínlẹ̀ ọ̀yọ́ ìṣẹ̀lẹ̀ náà tó wáyé níbi ayẹyẹ ìsìnkú bàbá alága ìjọba ìbílẹ̀ kan nínú ẹgbẹ́ òṣèlú pdp ìyẹn olóyè fẹ́mi fálọ́wọ̀ ó ṣojú mi kòró kan tí ó pe orúkọ rẹ̀ ní Ṣẹ́gun Dúrójayé sọ wípé níṣe ni àwọn ẹ̀ṣọ́ elétò ààbò wọn lajú wọn sílẹ̀ bí wọ́n ń wò bí màálù tó rọ̀bẹ bí alága ṣe ń yan fanda níbi ayẹyẹ náà pẹ̀lú ìbọn gígùn kan lọ́wọ́ Dúrójayé tí òun náà wà níbi ayẹyẹ náà sọ pé ibi ayẹyẹ náà jẹ́ èyí tí ó yà lára ọ̀tọ̀ fún wípé ó jẹ́ ìsìnkú bàbá olóṣèlú kan tí àwọn olóṣèlú nílẹ̀ àti lóko tí wọ́n sì péjú síbẹ̀ ní ìpínlẹ̀ ọ̀yọ́ wàhálà bẹ́ sílẹ̀ nígbà tí adíje dupò fún ilé ìgbìmọ̀ aṣojú fún agbègbè lágelú àti akínyẹlé tí ó dé síbi ayẹyẹ náà ìyẹn adétòkùbọ̀ abidin adéàga ibẹ̀ ni wọ́n ní àwọn olólùfẹ́ pẹ̀lú àwọn ọdẹ ìbílẹ̀ tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní yìnbọn sókè fún un láti kí káàbọ̀ èyí tí ó bí alága ìbílẹ̀ ìyẹn gbàdàmọ́sí nínú tí ó fi fa tí ó fi já ìbọn gbà lọ́wọ́ ẹ̀ṣọ́ aláàbò kan tí òun náà sì gbìyànjú láti yìnbọn sókè ṣùgbọ́n ìbẹ̀rùbojo ó lé àwọn àlejò kúrò níbi ayẹyẹ náà tí wọ́n sì ti wá ń rọ gómìnà Ṣèyí Mákindé kí ó fa Gbàdàmọ́tí létí mọ́ra o kí ó bá sọ̀rọ̀ níbi tí ó ti ń gbọ́ alága kanṣu fàbọn yọ ó da ibi ayẹyẹ rú ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ìròyìn tí ọwọ́ mi tún tẹ̀ yìí ló mú mi lọ sí ìpínlẹ̀ èkìtì níbi tí ìròyìn ti ń jẹ́ kó mímọ̀ bí ó sì tó wa létí ní ìkànnì táwa yorùbá broadcasting network ybn wípé àwọn ọ̀dọ́ fárígá wọ́n ṣe ìwọ́de alágbára lórí ìpànìyàn tó ń wáyé ní ìpínlẹ̀ èkìtì àwọn ọ̀dọ́ ìlú kan tí a mọ̀ sí ìkọ̀lé èkìtì lábẹ́ ìjọba ìbílẹ̀ ìkọ̀lé ní ìpínlẹ̀ èkìtì lánàá tí ṣe ọjọ́ ajé ni wọ́n bọ́ síta lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n lọ́gọ́rùn lọ́gọ́rùn láti ṣe ìwọ́de alágbára tí wọ́n sì gba ojú òpópónà márosẹ̀ kan lórí ìjínigbé àti ìpànìyàn tó ti di lemọ́lemọ́ àwọn ọ̀dọ́ náà ni wọ́n gbé onírúurú àgbélọ́wọ́ pẹ̀lú àwọn àkọ́jáde lórí bí wọ́n ṣe ń jí àwọn ènìyàn wọn gbé ní ìlú ọ̀hún pẹ̀lú ọgọ́rọ̀ àwọn tí àwọn agbébọn tí wọ́n ti gbé lọ lára àwọn àkọlé tí wọ́n kọ lọ́wọ́ ni ó kà wípé ìkọ̀lé ń sun ẹ̀jẹ̀ ẹ gbà wá ẹ̀mí wa ṣe pàtàkì ẹ dóòlà ẹ̀mí wa o pẹ̀lú àkọlé míì tó ní fáyẹmí wá nǹkan ṣe o ẹ dojú ìjà kọ ìjínigbé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn ọ̀dọ́ yìí tí wọ́n ń kọrin arò tí wọ́n sì dí ojú òpópónà márosẹ̀ láti fi àìdùnnú wọn hàn lórí àwọn ìṣẹ̀lẹ̀ kàyéfì tó ṣẹlẹ̀ lọ́wọ́ tí wọ́n sì ń sọ pé báwo ni àwọn yóò ṣe máa gbé ilẹ̀ bàbá àwọn pẹ̀lú ìbẹ̀rùbojo ẹni tó jẹ́ adarí àti agbẹnusọ àwọn ọ̀dọ́ olùwọ́de yìí ọ̀gbẹ́ni tọ́lá fátúnlà ló sọ pé ìjínigbé àti ìpànìyàn ti wá di mẹ́ta tẹ́ńkọ́bọ̀ tó jẹ́ pé ojoojúmọ́ ló ń ṣẹlẹ̀ ní agbègbè ọ̀hún ìròyìn tá a fi máa ká díẹ̀ láṣálẹ̀ tòní ló ní í ṣe pẹ̀lú òwe yorùbá kan tí wọ́n ní ṣé yorùbá bọ̀ wọ́n ní ọmọ ìyá méjì kì í réwèlè ṣùgbọ́n ìròyìn eléyìí ó ṣe ni ní kàyéfì o torí ìpínlẹ̀ èkìtì náà ló tún ti ṣẹlẹ̀ ọmọ ìyá méjì nílé ẹjọ́ ti dálẹ́jọ́ o kí wọ́n lọ fi ẹ̀wọ̀n ọdún mẹ́tàdínlógún seventeen years jura o fún fífipábá ọmọdébìnrin kan lò pọ̀ ní ìpínlẹ̀ èkìtì ilé ẹjọ́ gíga ìpínlẹ̀ èkìtì tó fìkàlẹ̀ sílùú adó èkìtì ló ti dá ẹjọ́ pé kí martins ifebuchi ọmọ ọdún méjìlélọ́gbọ̀n thirty two àti john joseph ọmọ ọdún mọ́kàndínlógún nineteen lọ fi ẹ̀wọ̀n ọdún mẹ́tàdínlógún seventeen years gbára o lọ́tọ̀ọ̀tọ̀ fún ẹ̀sùn wípé wọ́n fipá bá ọmọdébìnrin ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún lò pọ̀ léraléra àwọn méjèèjì ni wọ́n rí ẹ̀wọ̀n he fún fipá bá ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún kan lò pọ̀ ní ọjọ́ kẹjọ oṣù karùn-ún ọdún twenty twenty one ní agbègbè kan tí wọ́n ń pè ní ajílọ́sùn ní ìlú Adó Èkìtì ọmọdébìnrin náà pẹ̀lú ìyá ẹ̀ ni wọ́n jẹ́ ayálégbé nínú ilé kan náà pẹ̀lú àwọn ọ̀daràn méjì yìí ṣùgbọ́n ìyá ẹ̀ a máa rìnrìn àjò láti lọ ra ọjà yìí tí ìyá ń tà tó sì jẹ́ pé tí ìyá bá ti ń lọ yóò fa ọmọdébìnrin náà fún Martins ìyẹn ọmọ ọdún méjìlélọ́gbọ̀n thirty two láti máa bá òun tọ́jú ẹ̀ èyí tí Martins wá lo àǹfààní yìí láti máa bá ọmọdébìnrin náà ṣe ìṣekúṣe pàápàá jùlọ nínú ìyẹ̀wù màmá ẹ̀ tí wọ́n sì rí ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ lórí ibùsùn ìyá ọmọ náà ní ìgbà àkọ́kọ́ tí Martins fipá bá ọmọ náà lò pọ̀ èyí tó sì bẹ̀rẹ̀ sí ní halẹ̀ mọ́ wípé nígbàkigbà àbí ní àkókò kákókò tí o bá gbẹnu tòkè tó sọ fún ẹnikẹ́ni ńṣe ni òun yóò pa á ṣùgbọ́n John ló wá fún ìsinmi ráńpẹ́ lọ́dọ̀ ẹ̀gbọ́n ẹ̀ tí òun náà sì bẹ̀rẹ̀ sí ní fipá bá ọmọdébìnrin náà lò pọ̀ pẹ̀lú agídí òun àtẹ̀gbọ́n lòdì wípé tẹ̀gbọ́n bá ti ń wọlé tó ń jáde ní John náà ló ń wọlé tó ń jáde pẹ̀lú ipá pẹ̀lú ọmọdé pẹ̀lú ọmọdébìnrin ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún èyí ni a fi ń rọ gbogbo àwọn òbí àti alágbàtọ́ tí ẹ bá fẹ́ rìn àjò àbí ẹ fẹ́ lọ ibì kan ẹ mọrú àwọn ènìyàn tí ẹ ń fi ìṣàkóso àwọn ọmọ yín àti ìtọ́ ẹ̀ lé lọ́wọ́ o ọmọ wa kò ní rìn sẹ́sẹ̀ ibi àwọn ẹni bí wọn sì ní ráwọ́ tó àwọn ọmọ wa láṣẹ Èdùmàrè kì í dùn kó pọ̀ ṣùgbọ́n ẹ lọ bí oge kò ní jùbọ̀ ẹ lọ fún àgbéyẹ̀wò ìròyìn tòní ti ṣe ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kẹta ọdún 2022 láti ìkànnì tá a wà yìí náà ni YBN Yorùbá Broadcasting Network ẹ máa darapọ̀ mọ́ wa nípa títẹ subscribe button ẹ tẹ aago tí ń bẹ lókè láti máa rí wa wò lóòrèkóòrè bákan náà la dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ máa ń fi ìròyìn àti àwọn ọ̀rọ̀ míì tó wa létí ẹ̀yin náà darapọ̀ nípa títẹ YBN sí orí nọ́mbà tí ẹ̀ ń wò lójú amóhùnmáwòrán yín láṣẹ Èdùmàrè àwa la máa wà o ẹ̀yin la máa bá ní ìtòkòdò ìparí ibi ó kéré tóbi kò ní yàsọ́ọ̀dẹ̀ wa nígbà torílẹ̀-èdè nàìjíríà náà tí ò ṣe dáadáa gbogbo apáta a ò ní dẹni àwátì olúmọ̀ẹ̀wá àbàdìgín ló ti mú ròyìn tòní wá sójú òrọ̀ yín ìpàdé wa ó tún di lọ́jọ́ míì ọjọ́ rẹ̀ ó rán ayọ̀ láòsùn.